ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ kí ẹ kú this is legacy kí wá ní ọtí lè ọkẹ káàpọ̀ sí ìjẹ́ ọlọ́mọ smith àwọn ìyàwó níyàwó ọpọlọ yóò ọkẹ káàpọ̀ sí ìjẹ́ káàpọ̀ sí ìjẹ́ òde káàpọ̀ sí ìjẹ́ òye kú lẹ́gẹ́ lónìí kí wà á kí wà á gbogbo mọ́ní lẹ́tọ̀ ìṣọ́wọ́lú ọjọ́ lórí ìwà ọ̀. àdásí balẹ̀ àròyìn àdásí agbọ́ládé. ìyọ̀tà agbọ́ládé àdásí. àwọn àti ọdún. ìwà ọba àti ìwà. ẹ má sọ̀rọ̀ náà. yàwó ká bẹ́ẹ̀ yàwó ká bẹ́ẹ̀ fi o mo fẹ́ gbàgbé. Come here.